lè má ìgbéraga yẹn ti pọ̀ jù ta ni yín. ta ló ń gbéraga. ààrẹ ààrẹ Tinubu ìgbéraga ẹ pọ̀ ìgbéraga ẹ ti pọ̀ jù kó láti máa ṣe bẹ́ẹ̀ yẹn ìgbéraga ẹ ti pọ̀ jù o ò lè máa ṣayé àwọn èèyàn rúborúbo ìwà àti Dangote àtàwọn kan bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bọ́ sórí oyè nísìnyí ó ti ń lọ pọ́dún méjì Ṣàgámù ọ̀rẹ́ expressway kò ṣeé gbà mọ́ Abẹ́òkúta Lagos ìyẹn alájọtaraṣìdá Ṣàngó Ọ̀tà gbogbo ẹ ti bàjẹ́ ẹ wá lè ń ṣe Lagos Calabar ẹ̀yin àti Ṣàgùrì kí ló kàn ń pẹ̀lú yẹn ẹ tó bá wọn kó gbé kó lọ sí Calabar ìyẹn kọ́ ni ìyẹn kọ́ lọ́kùn èmi ń sìn Ìbàdàn àti Ògùn state mo gbé. ẹ tẹ́ sọ ni pé wọn priority wọn kò ṣàǹfààní fúlù. kò ṣàǹfààní fẹ́mi mi mọ̀ bóyá aráàlú rí bẹ́ẹ̀ bóyá ń lọ Calabar èyí tí Buhari ṣe fọ́dún mẹ́jọ kù Lagos Ìbàdàn expressway wọ́n ti káwọ́ ṣẹ́ ni ẹ rí ẹ rí fìrí pé ẹnìkan ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ tó ti ṣe tán ni ẹ sì rí òkúta bí tó máa bọ́ sọ́nà tó ẹgbẹ́ tí wọ́n bá larí mọ́ pé ọ̀run lala ni tẹ bá ti dé ìwò ròdù tẹ́ ń lọ sọ́nà ṣọ́ ti ṣe tán ni àbọ̀ tí gbowó ẹ̀ ni ta ló ń bá wa sọ̀rọ̀ ta ló ń bá wa sọ̀rọ̀ mínísítà kan mínísítà of works wọn ló ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ nǹkan ẹ̀ ó ń ṣe concrete road o àìmọye abúlé tó ń fẹ́ parẹ́ lọ́nà gbogbo ìbẹ̀fún ìbẹ̀jùlẹ́kì yẹn bí Dangote ṣe gbalẹ̀ wọn náà tó san hundred million dollars ta ló san fún èlò náà san fún aráàlú tán lé kúrò ẹ̀dẹ̀ ń fi àjà ẹ̀dẹ̀ ń fẹ́ ẹ̀dẹ̀ ń fẹ́ ju ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ilé aṣọ rọ̀kì aṣọ villa ilé bàbá yín ni ilé bàbá yín kọ̀ náà ẹ̀jẹ̀ ṣọ́ra yín gbogbo ìtàn àwọn èèyàn ń ṣe yẹn gbogbo kí ni ẹ má yẹ ká jẹ kẹ́nìkan tọ̀ra ẹ má yẹ ká tọ̀ra jẹ ẹ má yẹ ká tọ̀ra jẹ ẹjọ́ torí àmọ̀gbà tí ìpele dùn eh, ọlọ́run ló lẹ̀ mí ṣẹ́rí kẹ́nìkan wá nítorí ara ní ìlú iye ológun wá gbàjọba ológun tó fẹ́ gbàjọba ẹ mélòó náà àwọn ẹbí tiwọn ló wà ní inú àwọn ológun yẹn mélòó náà àwọn tó wà lábúlé yín ló wà lónú ológun yẹn ó ti débi ta a gbọ́dọ̀ máa bèrè yẹn báyìí. ṣèǹtẹ̀ sọ ni pé ìjọba ìjọba àwarawa ó sàn ju ìjọba ológun lọ. dájúdájú dájúdájú ṣùgbọ́n ihun tó yẹ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí. ẹ ṣàlàyé káwọn èèyàn ó lè. àlàyé tó wà níbẹ̀ náà ni pé a lè máa ní kó lóògùn wá kẹ́nìkan jókòó kó kàn máa pàṣẹ lórí tó wà nílẹ̀ yìí àwọn tó wà ní NDA léni léni yìí ń sẹ́ lọ́wọ́ yìí àwọn tó wà níbẹ̀ ẹ wà àwọn tó lè gbàjọba yẹn Yorùbá ò lè gbàjọba education kọ engineering kọ gbogbo nǹkan bẹ́ẹ̀ lómi inú ọmọ bọ́yìn ó kàn lóhun general kìnìkan ni wọn kó wọn síbi tó ti parí bọ́yìn. Hmm. Kò lè gbàjọba àwọn tó bá ń ṣàlàyé láàrin ara wọn ni pé gan a tún máa padà sóko ẹrú ni. Yorùbá máa padà sóko ẹrú. dájúdájú. àbí Nàìjíríà. ẹ gbàgbé ọ̀rọ̀ Nàìjíríà ya máa láti jókòó sọ èmi ò sínú àwọn tó ń jẹ mi ò lè ní mi ń ṣe Nàìjíríà pé Nàìjíríà ni mi ń ṣùgbọ́n òyìnbó ló pè mí bẹ́ẹ̀. ok. Mm. ìyẹn ògèrè rẹmọ yorùbá dẹ̀ náà ń pè wọ́n ìyẹn ní túmọ̀ sẹ́mi nísìnyí gbogbo ìyà tó ń jápá àwọn yòówó lọ sóko àwọn ọ̀nà wa ẹ̀ ó kan èmi gẹ́gẹ́ bí ọmọ yorùbá ó tán kò kàn mí gbogbo yòókù tẹ máa sọ. ṣé wàá fara mọ́ yorùbá nation ni. irọ́ irọ́ mo ti wá sí ibà rẹ ẹ jẹ́ ká fàwọn yẹn lẹ̀ ẹ jẹ́ àfàwọn yẹn lẹ̀. wọ́n ti ẹ̀ tún wọ́n gbéwé kan lọ sí uk. àkàwé ló ń yọ ẹni tó ṣe yẹn lẹ́nu tó bá ti tó bá kàwé wàá mọ̀ ẹ pé ibi tó gbé kiri lọ ní london. Sunday Igboho ló máa gbé lọ bẹ. ẹ gbàgbé ẹ má jà máa please ẹnikẹ́ni tó bá gbé lọ àìkàwé ọpọlọ òpin ó lọ gbé fún prime minister britain pé ẹ kí nàìjíríà jáde ẹ pé yorùbá nation fẹ́ jáde níbo ni yorùbá nation yẹn wà ó dé togo ó dé benin republic ó dé cuba ó dé brazil trinidad and, and, and, tobago even haiti ṣe yorùbá nation ti ti yẹn. south southern america. àti gbogbo gbogbo bẹ̀ yẹn so uh, even lára ecuador gbogbo ibi tó ń kó àwọn yẹn lẹ́rú lọ tó sọ yorùbá nation kì í ṣe geographical space nìkan lè ń sọ pé kì í sọ pé àwọn tí wọ́n ní àṣà ẹyọ kan. ó dé ó dé north central. Mm. ó dé south south. àwọn tó ní àṣà ẹyọ kan tó ní èdè kan tó yẹ pé wọ́n lè wọ́n lè tan orírun wọn sí ọ̀nà kan yéègbìn ọmọ gbó láàárọ̀ kó dẹ̀ di kó dẹ̀ ní yorùbá nation ńlá ẹ̀ lọ́sùkú ẹ̀ kàwé lára lára àwọn nǹkan burúkú tó ṣẹlẹ̀ sí ilẹ̀ yorùbá náà ni pé àwọn tó láwọn ń gbẹnu àwọn tó ń sọ̀rọ̀ fún wa kì í ṣe àwọn tó ṣe rí mọ́yàn ẹ lára nǹkan burúkú tó dé bá a nìyẹn. kílẹ̀ wá fẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ yorùbá nation bọ̀ ọ̀rọ̀ yorùbá jẹyín lógún. tẹ́ bá sọ̀rọ̀ yorùbá nation pé kinní kan tẹ́ bá kúrò nù nàìjíríà níbo lẹ́ ń lọ ẹ fẹ́ lọ sọ́run ni Ghana Ghana Ghana akọni à ní Ghana ṣe kí ni kan bá ayé Ghana ti bàjẹ́ báyìí hmm, ayé wọn ti bàjẹ́ báyìí. kí ló dé. Ghana gbogbo tomato tẹ̀yìn pariwo ẹ̀mí dẹ́ba tomato abọ́ kan bí ẹ̀ rà twenty thousand ẹ̀ tó twenty thousand má jẹun parọ́ fún yín ìgbà tí yóò bá tó ń ṣùtà Ghana sáré erépo kékeré kan àwọn èèyàn wá kó wọn mọ́tò tuntun tuntun tó máa rí tẹ́ bá dé Accra tó bá dalẹ̀ lọ sí Oxford Street yẹn àwọn wa ló ń ṣaṣẹ́wó ń bẹ̀. Hmm. òyìnbó mo sọ fún àwọn ọ̀rẹ́ mi tàjọ́ lẹ́nu pé ayé àwọn ilé máa bàjẹ́ láìpẹ́ mo sọ pé ṣùgbọ́n ayé wọn ò ti bàjẹ́ báyìí. wọ́n lẹ lówó à ń lẹ lépo ojú yóò ní bí ìgbà tí jẹ bí ìgbà tí àwọn ìjọba tọ́nà ń kọ́lé wọ́n ń kọ́lé ìjọba unity kan eight sixty five million bí wọn bá dẹ̀gbà sálárì tó gbà fún thirty five years wọn ò bí re kó kó kó kó twenty million jọ ṣe olè kọ́ lẹ́fẹ̀ẹ́ ta lé fún yẹn. Hmm. olè lẹ́fẹ̀ẹ́ ẹ olè lẹ́fẹ̀ẹ́ ta lé fún yẹn a ní àlù ọpọlọ mọ ẹ wo ẹwọn táwọn ilé náà ṣe wọn sọ bẹ́ẹ̀ dìgbòrò gbogbo nǹkan táwọn Awólọ́wọ̀ kó lè àwọn ilé ìgbé ni farm settlement. àwọn èwo ni ẹ. àwọn tó náà wọn ṣèjọba ní south west yìí nsìn ni. ok ìjọba adigunna a ní housing estate mi ò rí ibi táwọn èèyàn ti ya èèyàn kéèyàn bẹ́ẹ̀ yẹn rí kò sí tẹ́ ń gbìn kí hmm. alẹ́ fẹ́ ká ẹ̀ wá ń pariwo ebi ló ń pa mọ́nàmọ́ná kù ebi apá ní ẹ má jẹ́ kí ebi ó mọ́nàmọ́ná kú. ebi tí yóò bá ṣiṣẹ́ ebi apá ṣẹ́ríkẹ́ mo ti yọ ti Tinubu fún sí pé ìgbéraga ẹ ti pọ̀ jù lórí òfo mo yọ fún ṣùgbọ́n ẹ lè máa di president ẹ má ẹ lè bú ààrẹ ẹ lè bú ààrẹ. èmi ò bú mo sọ pé ìgbéraga ẹ pọ̀ jù because kí ni mo dìbò fún. ok ẹ mo dẹ̀ ṣiṣẹ́ fún nígbà tí mo wà lóńdó state inú dẹ̀ ń bí mi sí ìgbéraga ẹ pọ̀ jù mi ò dìbò fún Ṣèyí Tinubu náà mi tẹ̀ fẹ́ gbórúkọ ẹ̀ mo bí lọ́mọ kí gbogbo tá à ń sọ yìí ẹjọ ẹjọ ẹjọ ara ń kan wọn yàn ara ń kan wọn yàn ìtọ́kùn fẹ́mi láyé yìí ń sìn bóyá thirty years bó ṣe forty years mi ìmọ̀ nítorí forty years ṣé kò ti ní máa pẹ́ jù tó ti pẹ́ torí ojú ara ti ń ṣe kékeré wọ́n ti máa káyọ̀ láàárọ̀ wọ́n máa káwọ́ lé sọ̀tọ̀ bẹ́ẹ̀ kò ó ṣeé ṣe kí n má lè tọrọ jẹ ẹ ó ṣeé ṣe ní tí mo ní ṣùgbọ́n tẹ́bání bá ń bá múlẹ̀ yóò pé kò ní tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sára ẹlòmíì yẹn ní àti má fẹ́ jèrè náà ni àti má fẹ́ jèrè ni ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé ara ni àwọn èèyàn kí wá ló fà á kí la lè ṣe àwọn èèyàn wá ń sìn tí wọ́n kọ́ paro tomato tomato ṣe pé ara tún ti dẹ̀ wọ́n díẹ̀ ń sìn tomato tún ti pọ̀ o wọn ò ní mọ̀ pé kóró tomato yẹn gan tán bá gbé sẹ́ńkulẹ̀ òun wọ̀ pa áwù oṣù méjì àbọ̀ ni ó tún dìgbà tó gbẹlẹ̀ bá dé nsán tá tomato hehe àtúlẹ̀ ìjọba o ẹ̀ ń ṣe ń jẹ nǹkan táyẹn lẹ́lẹ́ni ń gbìn hmm. ẹ̀yin ò ṣe gbìn nǹkan táyẹn náà fẹ́ jẹ kẹ́ gbìn hmm. ẹ ẹ ẹ ẹ lè máa gbára lé àwọn èèyàn kan máa pé àwọn ló máa gbóúnjà fún yín kẹ́ ní kébi máa pa yín táwọn èèyàn nìyẹn àwọn ọmọ tẹ́lẹ̀ ń kọ́ nísìnyí ẹlòmíì ají á lọ sí newspaper stand n tí òṣèjì ó lè ní àárín ah, ìgbà kan tó ń gbé jẹ́ẹ̀tì báyìí bọ́ báyìí wọn láti sáré bẹ̀ wọ́n ní pé kán yékin ní àwọn tí wọ́n ń bọ̀ àmọ́ ń bọ̀ àmú Tinubu títí ìrọ̀lẹ́ sí ọ̀nà máa lé kúrò gbogbo àwọn àìmá àìmá kàwé ni. Mm. ìyẹn náà ló wá mú kí ẹ̀kan kàn édé jí kò kàn édé jí kò dẹ̀ wọ aṣọ kò wọ military camouflage kò wá gbé báàjì Oòduà nation sí kò wá ló fẹ́ lọ gbàjọba kó lọ sí secretariat. láì ké bóyá bí èèyàn ṣe èèyàn orí sẹ́wọ́n pé tí wọ́n bá rí pé kò ṣeé ṣe ó kàn ti ẹ̀ mú Ṣèyí Mákindé ń bẹ̀ ó mú àwọn tó wà ń bẹ̀ mọ́lẹ̀ ó ti mú Ọ̀yọ́ state nìyẹn ni secretariat ní Ọ̀yọ́ state ó fẹ́ gba Oòduà nation ó lọ sódogbo kó lọ kó lọ kí jí ó sì mọ́lẹ̀ àbí. kí yóò sì mọ́lẹ̀ tó bá ti kí yóò sì mọ́lẹ̀ ẹ tó bá ti kí yóò sì mọ́lẹ̀ gbogbo àwọn gbogbo àwọn ọmọ ológun tó kún akọ̀nfẹ̀ sí gbọ́rọ̀ sí ẹlẹ́nu ni àwọn tó wà ní Mọ́kọ́lá wọn á gbọ́rọ̀ sí ẹlẹ́nu títí títí kan Ẹnugu ẹlẹ́ẹ̀lẹ́ yẹn àtúkàtúkàtú pé à ilé odò anísàn odò anísàn ṣé gbogbo yẹn ó yẹ kí ìyẹn jẹ́ kí arábẹ̀rẹ̀ sí fún wa pé iná wọn máa yẹ kí iná wá jó àjò rẹ̀ yìí hmm. níbo ni àwọn iléèwé tí a ti ń kan àwọn wákìlà ń kọ́ wọn hmm. gbogbo ẹ̀ láń rí èsì ẹ̀ láti ń rí yìí. nǹkan tẹ̀ ń sọ ni pé ètò ẹ̀kọ́ tó mẹ́hẹ̀ àpẹẹrẹ ni à ń rí nílùú. bẹ́ẹ̀ ni àpẹẹrẹ là ń rí nílùú débìdébìdé pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa tán léegun lápá wọn tẹ̀jẹ̀ àwọn haúsá ọ̀jọ̀ rí kẹ̀kẹ́ gbòòrò. federal government ó ti ó ti roll out àwọn hmm. iṣẹ́ ọwọ́ kan tó yẹ pé ọmọ gbọ́dọ̀ kọ́ hmm. kó tó yẹ pé graduate by bíi twelve eh, plumbing wà níbẹ̀. ẹ eh, mo kà mí náà gbọ́ bẹ́ẹ̀ ṣé federal government ló yẹ kó ṣe kí ló ṣe bí concurrent list under concurrent list ní education wa ṣé bọ́ ẹ ṣe fún wa nígbà ayá olówó tí a fi ṣe universal basic education nineteen fifty five ṣé bóyá ìṣẹ̀lẹ̀ ni ẹ oníkàlùkù láti ní set priorities yẹ wọn kò déédéé jókòó sábìá kọkàn pé nǹkan báyìí lè máa ṣe trade center sọ́wọ́ àtẹ́lẹ̀ àwọn hmm. olóparẹ́ kì í ṣe àwọn Ọbásanjọ́ yìí náà ni trade centers tó wà tẹ́lẹ̀ tó yẹ pé tó wà ti wọ primary three primary four tẹ́sẹ̀ ti ranlẹ̀ bóyá carpentry ni bó electrical works bí nǹkan bẹ́ẹ̀ ọmọ tí ò lè kàwé beyond the primary school á ṣe trade test á ríṣẹ́ gbà ẹ tó bá dé secondary school tí ò lè ṣe kí ni tí ò kọjú ẹ seventy five á lọ technical school ẹ tó bá jáde secondary school tí ò wọ university á lọ sí polytechnic oríṣiríṣi ọ̀nà ló wà teacher training colleges wà. bẹ́ẹ̀ni modern school ẹ lọ wo bọ́jẹ̀tì tí wọ́n ń pass sí àwọn yẹn kìíní ẹ rí i pé vocational training ṣì wà ní gbogbo ẹ̀ ta ló ń kówó ẹ̀ láti jẹ́ ẹ̀ níbo lẹ ti rí vocational center ń sìn àwọn olófẹ́ wa kọ́ àwọn ọmọ tí wọ́n fẹ́ máa ṣiṣẹ́ méjìlá tẹnáṣẹ́ nìkan máa kọ́ yẹn pàjáwìrì sáré bọ́jà jálejálè gbogbo kíni jálejálè pé káwọn èèyàn sọ kíni kan àwọn tún ní ọmọ ọmọ ọdún ọmọ ò lè wọ yunifásitì ò bá pé ọmọ ọdún méjìdínlẹ́ eighteen years gómìnà Zamfara tẹ́lẹ̀ ló ti lọ́ọ́ fẹ́ ọmọ kékeré wọ bí ọmọ ọmọ ọmọ thirteen àbí fourteen ló lọ́ọ́ fẹ́ òun ẹ lè fẹ́ ọmọ kékeré kó tó pé eighteen ṣùgbọ́n ọmọ kékeré ò lè wọ yunifásitì láì pé eighteen wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ ń tanra wọn jẹ wọn ò dẹ̀ rí pé àjẹ́ńdà burúkú ni láti tẹ àwọn èèyàn lórí mọ́lẹ̀ èmi ò èmi ò sọ pé kọ́mọ wọ yunifásitì ní ọdún ọdún méjìlá àbọ̀ mẹ́ẹ̀ẹ́dógún gba àwọn ifọ̀ àpò ń kó káàkiri àwọn ọmọ ọ̀dọ̀yọ̀ tí aláǹtọ̀ yìí ìyẹn kọ́ mọ̀ ń sọ ṣùgbọ́n ẹ wàá ní sọ pé ọmọ tó ọmọ tó jáfáfá torí ẹ pé torí ẹ pé ó láti wá dúró ẹ fi òfin gbèdè nítorí pé ẹ̀yin àlùmáǹgìrì lẹ́yìn kó káàkiri ẹjọ́ gbogbo ẹnu mo fẹ́ fi sọ́ àyàn kan jókòó sí Abuja àwọn ló máa sọ̀rọ̀ education àwọn ló máa sọ̀rọ̀ ohun gẹ́gẹ́ ṣe àwọn náà ló tún máa sọ̀rọ̀ local government àwọn kan tẹ̀lé pé INEC ni kó máa dìbò kì í ṣe state kì í ní mo torí pé governor máa ń rig president ò kì í rig so tẹ bá fẹ́ di chairman Olúyọ̀lé àbí Ìbàdàn north ẹ kàn lọ bá Sultan Sokoto ni bẹ́ẹ̀ ló ń fẹ́ fowó yín rẹ̀ rán tó yẹ pé òun ló máa wòṣùpá fún yẹn mm-hmm. ó kó ẹrú kankan bẹ́ẹ̀ a kàn máa ṣe ìjọ àyè kan bẹ́ẹ̀ ẹ àmútán ni àmútán ni Àbújá náà tó máa control local government Àbújá náà tó máa sọ tó máa ṣe fún ọ ẹ tó fẹ́ dìbò hàn ní dúró hàn ní campaign fún yín mọ́ wọn kàn á lọ píkì tíkẹ́ẹ̀tì ni wọ́n ń kọ orúkọ wọn á lọ píkì tíkẹ́ẹ̀tì ni. báwo ni ọ̀yẹ́ ṣe tún kan Àbújá. Abuja. a fẹ́ dìbò local government n'Íbàdàn. alábìgbà tí INEC bá ti ń ṣe ta ló yan INEC eh, chairman kì í ṣe president ni. Eh. àwọn INEC commissioners eh, agbo agboolé wa ti kó wọn jáde kì í ṣe àwọn tó wà ní political parties tẹ́lẹ̀ ni mahmood tó wà ń bẹ yìí kì í ṣe PDP ló wà ní kì í ṣe àwọn wíkẹ́ ló yan síbẹ̀ ni. Hmm. ẹ̀jẹ̀ ń tọ́ra yín jẹ́ pé ẹ̀jẹ̀ ń tọ́ra yín báwo ló fẹ́ ṣẹlẹ̀